kì í ṣe pé wọn ò mọ èsì fún un àwọn láti fi pé kí gbogbo àwa tí à ń gbọ́ wa kí a lè bá rí àǹfààní jẹ látara rẹ̀ náà ni. ìbéèrè àkọ́kọ́ nípa àdéhùn tí akáàkiri ká máa ṣe nígbà tí a bá fẹ́ sínú. ذهب الظمأ وابتلت العروق واستغت الأدو إن شاء الله حديث yẹn حديث بسرين لني أبو داود ni wọ́n gba حديث yẹn wá. حديث mi tí wọ́n wà tí ó ń sọ báyìí wípé Allahumma laka sumtu wa ala ìsìkà kọ́ọ̀tù sọ àwọn olùmọ́sọ̀rọ̀ nípa hadith yẹn wípé ǹjẹ́ ṣé ó lálàáfíà bí ó lálàáfíà pọ́blẹ́mù tí ó wá pẹ̀lú hadith yẹn ò ní wípé wọ́n ní táàbì ẹni tó gba hadith yẹn wá kò dákọ̀ sàábí tí òun gbọ́ hadith yẹn lẹ́nu ẹ̀ so gẹ́gẹ́ bí ó sì ti wà nínú mọ̀jọ́ tó bẹ̀rẹ̀ àmọ́ torí àti wa mursalun mini usahabi sakot wa kullu gharibun maro wa rowe sakot so tí ẹni tó gba àdìsí wa jẹ́ sábìrin tí ò bá dákọ̀ sáábí tó ń gba àdìsí wa lẹ́nu ẹ̀ tí wọ́n sọ pé ànẹ́bì sọ pé àtọ̀pẹ́ sábì ò bá nẹ́bì láyé bó ló ṣe wá rí bá sọ pé so àmọ́ ìmọ̀jìmọ́ ìtúrò àdìsí ẹ̀ láwọn sàwárì àwọn àdìsí míì náà tó gbádùn so ti irú ẹ̀ yàtọ̀kọ́ wá bí ha tí ó fi di tí òun náà ní àlàáfíà so èyí tá a bá ti nínú méjèèjì fíìmù àádám kò sí tí ó burú nínú rẹ̀ kọ́lọ̀mà kó mọ́sà fún wa ní àgbóyè sí ju báyìí lọ. wọ́n ní ọkọ ń bá àwọn mọ̀lẹ́bí jà àwọn ní ká pàrọwà sí wọn ẹ jẹ́ kí á mọ̀ wípé ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan nínú àwọn tí Islam sì gbé ọlá fún tó sì bá ní ẹ̀dí wípé kí a ṣe dáadáa pẹ̀lú wọn àwọn mọ̀lẹ́bí wa ń bẹ nínú wọn so gbogbo tí wọn bá wù kí wọ́n ṣe lópin ìgbà tí ìbá ti pé wọ́n fẹ́ pọ̀tù wọn láti ṣe ẹbọ ìyẹn nìkan láàánú tẹ̀lé wọn láti ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ náà dáadáa yé ìlú ẹ̀ka mọ̀ sí pẹ̀lú wọn kódà táwọn mọ̀lẹ́bí wa bá jẹ́ christian kò sí tó burú ká ti dáadáa pẹ̀lú wọn bàá ní ìsọ́bà ìlú pé láyẹ̀ ní wala yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhi wallahu yuhibbul muqsitin àwọn tí ó bá ti gbógun sí inú ẹ̀sìn tí wọ́n sì lè kúrò níbi nílé yín pé kẹ́ ṣẹ̀sìn yín mọ́ ọlọ́run bẹ̀rẹ̀ ká sí dáadáa sí wọn kódà kọjá kèsì rí bá ni wọ́n so àwọn ẹlẹ́bí wa kódà kọjá kèsì rí ni wọ́n kódà kọjá ń bí díà ni wọ́n dáadáa tá a bá ń lọ láti ṣe fún wa lọ ṣe fún wọn kódà ó súnmọ́ pẹ́ pé látara dáadáa yẹn gan yóò fọ ìmọ̀ ṣe súnà nígbà tá a bá kọ́ wọn ti ká àbá bá wọn ti bóòlù láti wá tò wọn sínú súnà àwọn tó bá já sí pé ìmọ̀ bá wọn ti yẹ wọ́n ní french lórí wa tí ó wàá fà wá gan sínú bíbí àwọn àjìnà sí wọn o so but ṣe dáadáa láìpé báwọn ti dé ìlú ìsìn family ti gbogbo náà fífi wọn la ṣúgà ra ráìsì wọn náà lè gbé iná ọdún fẹ́rẹ́ sí wọn máa pè wọn láti máa bá wọn sọ̀rọ̀ ní

kálukú òjì agbọn ni sọ amọ̀lẹ́bí náà ni ó kù wá kù ẹjẹ́ ká gbìyànjú ká bá wọn ṣe ní ọ̀nà tó dára ẹlẹ́kẹta ṣáàlì máa gbọ́ wà sí àwọn níbi díà irú àwọn tí ń ṣe wà sí lórí rédíò ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tí náà ṣe òbò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ṣe wà sí lórí rédíò ìgbà tí wọ́n ṣe ń tẹ̀sí tẹ̀sí ṣáàlì máa gbọ́ wà sí wọn àbí tẹ́wọ́tẹ́ rẹ́ẹ̀lì ẹ ti mọ̀ wọ́n àwọn ẹ̀ka kínà ń bẹ àwọn tí ń wà ní ṣọ́ọ̀ṣì inú wọn wọ́n ń bẹ àwọn tí wọ́n máa ń ṣe rìáta orin tí wọ́n lọ kọ níbi wà tí wọ́n ń bẹ wọ́n wọ́n wọ́n wọ́n ń bẹ kí la fẹ́ gbọ́ lẹ́nu wọn tó ń náà ti sọ mẹ́wàá kò ní kankan kò ní lóòótọ́ wọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣòdodo òdodo náà fẹ́ sọ tó ń náà sọ lórí ẹ̀dùn ní sẹ́rí orin òótọ́ kò já bẹ̀ẹ̀ àwọn ọ̀rọ̀ ọgbọ́n tó wà tẹ́lẹ̀ òun gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n òní ń ní ojú kúrọ́ náà tàbí ẹ pé fi làṣẹ́gbọ̀n kèé ṣe orin kèé ṣe orin torí sọ pé kí ní àwọn ìyẹn ní kèkéèsè músìkì ní tẹ̀rí àṣọ kèése músìkì téèyàn kọ àwọn wákàtí wọ́n ń dá tí wọ́n fi ìlú sí àwọn kọ̀ọ̀kọ́ èdè tí wọ́n kọ tí wọ́n fi ìlú sí ní tẹ̀rí àṣọ kèése orin díọ̀ ẹ ọ̀kan òbí rere ọ̀kan láti kí so kìí ṣe àwa fúrúùtù báyìí kìí ṣe ró àwa ẹ̀ kìí ṣe ró àwọn àjẹmọ́ yìí náà torí kọ́mọ́dé pé fáírọ́ọ̀sì láwàá kú lára wọn bẹ̀sẹ̀ àwọn àgbà apá tí wọ́n ní ìtàpá àti rọ́dù tí wọ́n mọ ìwó ló dà tó ní ọ̀dá náà wọ́n lè máa ṣe rọ́dù fún wọn tí wọ́n lè máa gbọ́ láti kéde rọ́dù tó ọ́ di àtúbà ọ́ fi sí mitv ọ̀hún gbọ́ kó tòkó tó títọ̀ ọ̀hún sọ àbá kíra abẹ́ tébù ọkọ̀ kó bára rẹ ni èèwò orí láyé ìdíníwò bí ibi láì sàrà títí tí ó fi padà síbi súnà kí ni mo fẹ́ wò sí rọ́ọ̀kì tẹ́lẹ̀ máa ṣe àwọn èèyàn sọ pé sọ pé ẹ̀hẹ́n èrò láti ṣe rọ́jù èmi ò lè kẹ́sí ìdíje máa wò láyé kódà kí kí n lajúlẹ̀ kí n má ṣe àkáwù kan ó pè mí kí n máa gbókò gbogbo lọ àtò ní fati àyífa nùtírà àwọn kan ló sọ̀rọ̀ súnà tí ò ní ìdùnnú wọn ń dùn wọn ń ṣe àrẹ káàkiri tó fi sọ̀rọ̀ bídíà ní ìlẹ́yìn kí ló dé tí a kàn máa ní ọ̀pọ̀lọpọ̀ wa a kàn máa ní ọ̀lẹ́sẹ̀ sí ọ́gàdì ọ́gàdì tí ò ní ìtumọ̀ bàbá oní ìfásíà ìfàmùsíà tó ní lọ́sọ̀fọ́ alimọ̀rì wáta àwọn tẹ́wù lọ́rin méjèèjì tá a wọn náà ní kùránì lọ ọwọ́ pé ànẹ́bì ó kò tí wá ń ìtàkì lọ. èmi ò rí ka nínú kòránì kiri kanú àdìsí àmọ́ bóyá ààrẹ ni níbi tó gbọ́ nípa níbi sọ bẹ́ẹ̀ ààrẹ bí sọ bẹ́ẹ̀ ó ní torí pé ní wàrà àbá níyà fẹ́ ní àwọn pé kòránì pọ̀ jẹ́ mu àìmọ́ so rẹ̀ pé ìta níyàwó yẹn ẹlẹ́kùn ojú ọdún kí wàá àwọn ọmọ ǹjẹ́ adé tí a ti sí àwọn ọlọ́kadà a ti sí àwọn darandaran yìí kọ́ wò àwọn tó yẹ pé wọ́n yapa mọ́níhàjọ àwọn olùmọ̀ arúsọ jama bí irú àwọn kawari bí irú àwọn ṣíà bí irú àwọn ìkúwálé àti àwọn tí wọ́n tàfárà lára wọn táwa náà mọ̀ níbí báyìí o ọ̀rọ̀ o táàbà bá wọn ṣe afẹ́sàtúnṣe wọn nù afẹ́sàtúnṣe wọn kàlá òjú bẹ́ẹ̀ lọ àmọ́ pé afẹ́ṣe wà sí nìsín dáńdàbí wà sí gbàdúgbò yìí nìsín àfi sí àkàwà ìwọ náà wá sọ̀rọ̀ ọlọ́run fún wa wá naa wa náà wá sọ̀rọ̀ wa a ti sọ di àti wọ̀ndàrúkù kò sí tó dọ́ so a ó máa ṣe àlàyé nípa àwọn tí ò bá súnà múnú mọ́lẹ́hàjù wọn ọmọ sàlàyé fáwọn ẹ̀ka máa so àmọ́ gbogbo àlàyé sábà ṣe àmọ́ sí pẹ̀lú ábùlù náà ni o ábùsùn náà máa ní ábùlù à nípa rọ́mọ wọn tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣe àtúntò báyìí báyìí kò bá súnà mu báyìí làwọn olùmọ́sàlàyé lórí ẹ̀ àwọn ní protest àti ìjọba ti gbogbo àpọ̀ láwọn sí àmọ̀ tó súnà ọ̀gá protest àbẹ́ ìmọ̀lẹ́ wọn tó ń ṣe protest ni kó làwọn àfa àwọn àwọn ni wọ́n di di protest ìgbóyà àgbà ìpínlẹ̀ kan di ìpínlẹ̀ kan kí lábẹ́ bí sí so àìníkò káàkiri wọn wọ́n ní bí àpò òṣìṣẹ́ náà bá wọn fà ní bá wọn ń gbọ́ tọ́ kó bá wọn kọ́ ọ ní pípé àwọn tẹ́lẹ̀ káwọn bá yí o nǹkan báyìí báyìí ni wọ́n fi yàtọ̀ sí mọ́nyájú náà o so ìyẹn láàmú sí pẹ̀lú wọn eléyìí wí á o sí sọ so bá ti mọ̀ sọ pẹ̀lú wọn nìyẹn a ọ̀pọ̀lọpọ̀ ọ̀gádùnmù ń bẹ lára ẹlòmíì ìfà some people are so eager to throw people out of sunna ju ìpèyẹ sí sunna gan lọ pé kọ́kọ́ ti kíláàsì lágbọ́dọ̀ sí mu sunna mọ́ yára ẹ̀sọ́ mọ̀ pé káàkiri ni kí ni ta fẹ́ ti gbà kò sí kankan ta fẹ́ ti gbà so àmọ̀ gbìyànjú àmọ̀ sàlàyé fún wọn pé n tẹ́ wí báyìí báyìí o kò tọ́ o kò tọ́ o àmọ̀ sàlàyé fáwọn yẹn pé ọ̀rọ̀ báyìí tí àbá báyìí sọ wípé ká máa báwọn báyìí ṣe kò bá mọ́ ní àlùsùn náà mú o n táwọn onísùn náà sọ rí o iṣẹ́ tiwa nìyẹn iṣẹ́ tiwa ní pé sàtífíkẹ́tì ń dojúmọ́ wọ́n ti ẹ̀sìn láìka fún mi ní ó fáyìn púpọ̀ ó dà sàtífíkẹ́tì máa sáà fìdí mo gbà ní. so wọ́n ti yọ ọ̀pọ̀lọpọ̀ kúrò ní oṣù náà lágbájá yìí ò sí bẹ́ẹ̀ mọ́. kódà tàbára àwọn ọmọ yẹn tàkìlíìdì ló pọ̀ jù fún wa àwọn gan ò dá fún náà fúnra wọn àmọ́ wọ́n ti láwọn kẹta wọn pè láwọn àfa àwọn ibi táwọn àfa àwọn yẹn bá lọ ibẹ̀ náà làwọn yẹn náà lọ. Ewu wo iye ọdún táwọn kan fi pé Abu Hanifa Ibn Hajar àti Nawawi Ewu tètè ẹ wo ọdún tó ti ìgbà tó yá ọ̀padà yọ ibùnà ọ̀padà yọ Nawawi kúrò wọn làpadà rí kíra kan ẹ àwọn tẹ wá pè ní iye ọdún tẹ wọn nǹkan àwọn tó ti wá lára pẹ̀lú ẹ̀kọ́ fulani Islam àmọ́ àní gba ìgbàkúgbà lọ́wọ́ wọn o kò sí kan tí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ lázìmù ká gbọdọ̀ gbá àti ọ̀rọ̀ níbi Muhammad sallallahu alaihi wa sallam. ní tí bá ti pé twenty sáré mọ́ bá àwọn ìyàwó wa ní bẹ́ẹ̀ ni sábà ti ń ṣe ìtìkáàbù àmọ́ gbogbo bá lẹ́yìn gbọdọ̀ torí àyà so nínú tó ba ẹtìkáàfù jẹ ó ní ìbáyàwó yẹn ní àjọṣepọ̀ so gbogbo tó bá lẹ́yìn ẹ̀kọ́ òun ti ẹtìkáàfù ọ̀ ti ẹtìkáàfù ìyàwó rẹ ni torí wípé nígbà tí aṣọ́jọ́ lọ́kàlà àná tí wọ́n gba àdìsí wá wípé ìdá dákàlà làásù làwọn àṣẹ tí mẹ́wàá bẹ̀rẹ̀ àwọn náà bá ti wọlé wọ́n tẹ́lẹ̀ tó làkọ́sí ní pé ṣáàtì ilé ìzára àbẹ́bí mọ́ táìtì bẹ́ǹtì ẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n ṣe tàfsírà ayà ni wọ́n ní yàtẹ́sílù nìta àrùn pé ìtumọ̀ ẹ̀ ní pé ànẹ́bí àmọ́ pa àwọn ìyàwó rẹ̀ ti ní abala ìbá obìnrin ní àjọṣepọ̀ so eléyìí ló wà àwa tí a ní kápá àti lọ yíkì káàkùn bí àwa àwa tẹ́ ń pè káàkiri ní ìsìn so àwọn sì mọ bá iṣẹ́ lọ ní tiwa so àmì ǹjẹ́ a lè kírun lẹ́yìn ìmáàmù tí a lè sálámọ̀ sí kí ló fà á káàkiri lè sálámọ̀ sí ìmáàmù lóyẹ ká kọ́kọ́ torí wípé bóyá wà tí mọ́mù tẹ̀ ń bára yín jà ìjà àdúgbò ìmọ̀mù bú bàbá rẹ̀ ọ̀ sì ń bínú ọ̀ afẹ́sẹ́ alámọ̀ sí pẹ́pẹ́ ìlú náà ìwẹ̀ ẹ̀sẹ̀ nìyí náà ọ́ sì ń lẹ́yìn rẹ̀ mọ̀nàkà yìí àmọ́ tó bá já sí pé ìmọ̀mù ń sẹ́bọ ẹbọ tí mọ̀mù sì ṣe hàn ètò tó gbẹ̀yàn kúrò nínú ẹ̀sìn òun náà ló sokùn fakámọ́lé kí òun lẹ́yìn yàn ìmọ̀mù ń mutí ìmọ̀mù ń yan àlè ìmọ̀mù ń ta bàbá àjẹ̀bú ìmọ̀mù ń ṣe náírà fẹ́ẹ̀sì nígbà má kírun lẹ́yìn mọ́mú tó kóun náà ni ó bá lẹ́tọ̀ọ́ sí àti dídì wa níbi ìran pẹ̀lú mọ́tò ìta ìsìlámù tó kàkọ́ wa tó di ha so tajuzu sọlá khalifa ìmáàmù fásitì àwọn ìmọ̀ sọ wẹ́ẹ̀ ìmáàmù tó jẹ́ kó kí èèyàn ìta pé sẹ́lọ̀ ọ̀bà á lè kírun lẹ́yìn rẹ̀ so àmọ́ mọ́mù ti ń ṣe bídíà tó mọ̀ káfíra ìyẹn lọ́dọ̀ àwọn àtàkùn bídíà fi lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé bídíà tó tọ́ ìmáàmù fi síbi jẹun báyìí wọ́n lẹ̀ síríjì eh? wọ́n lẹ̀ dànù so tí mọ̀mù bá ṣe bídé àtòyọ kúrò nínú ẹ̀sìn lẹ́yìn tá a bá ṣe àlàyé fún tá a fi hàn pé ìmáàmù bídé àbáyé ó gbé ẹ̀kọ́ nínú ẹ̀sìn o báyìí báyìí o tí mọ̀mù bá ní tóun mọ̀ sí náà nìyẹn á yẹra fún un àbí mọ̀mù ń tẹ yẹ̀pẹ̀ mọ̀mù ń tẹ bá àbí mọ̀mù ń ṣe ẹbọ à ń dó nǹkan gbogbo àwọn jákujàku báyẹn tó sì àti ìdí pé a rò pé ẹ̀ torí ìmáàmù ni máa ju ewé o sílẹ̀ pé yẹn lè ju ewé nìsín pé ó fẹ́ fi fọ́ ẹ̀fọ́ mu pé ewé yẹn ó ní ìwòsàn kan kódà bóyá nínú àwọn pípù nẹ́bà wí èèyàn lè gún àbí àbí èèyàn gún láti nìkan àbí èèyàn jó láti láti fọ́ àbí láti kílẹ̀ débè láti yọ àbí àìrí ìmáàmù tí wọ́n ń dókòwò kan tí ìmáàmù ń ṣe ewé ẹ̀wà ni ìmáàmù ti ń gún kan yìí ẹlẹ́bọ ni ó lè máa gún ewé ó lè máa gun tó jẹ́ tọ́ bọ̀tà bá bọ̀ pé ah, ìmọ̀mù yìí ò ní ṣe tó jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ nínú ẹ̀sìn ẹ̀tọ́ wa lákọ̀ọ́kọ́ kó ní ká yẹra fún ni pé a ṣàlàyé fún un ìmọ̀mù lè má mọ̀ fa wàláì ò lè má mọ̀ ó lè tó mọ́ àdánilẹ́ alẹ́ àbá àlẹ́ ni àbí mọ̀mù ti di pàrọwà mọ́síláṣí àmọ́mù tó ní ìfọ̀pá àmọ́mù ti fi tíra àkálẹ̀ ìtẹ́ ìkírun tí o bá ti sí níbàyìí kò tẹ́ kó tó bẹ̀ kó kírun bẹ̀ sọ̀tàbá ìṣàlàyé fún tó bá ti kọ̀ kó òògbà tó ọmọ á fún náà ni ìjọba tí wàá mú wa tá a bá ti kírun lẹ́yìn rẹ̀ a jẹ́ pé a ti kà á fún pé kò sínú ẹ̀sìn mọ́ nù kò sínú àwọn áàlù kíbúlà mọ́ tó bá sálámà sí wa a lè máa dáhùn àmọ́ àní sálámà sí ṣàpá lè dáhùn sálámà sí àmọ́ àní tí mo bá dára ẹ̀ pẹ̀lú sálámà so yẹn ni tó wà níbẹ̀ ọlọ́ọ̀tọ́ làwọn àmọ́ ẹ̀jẹ̀ àmọ́ ṣe sùúrù kó tó di pé àmọ́ ilé àwọn ẹ̀kọ́ inú ẹ̀sìn ẹgbẹ́ pa ní ẹ̀rí tó jẹ́ pé kúfúrú bá wà ní ṣe é wípé a rò pé wọ́n sọ pé àbí láì ṣe ẹ̀ tí ìlọ ṣàlàyé kó ń tọ̀ ọ̀hún yẹn kákàtà lè mọ ya òbí àwọn yẹn kó nú ẹ̀sìn ilé yorùbá sọ̀rọ̀ àbí Muhammad sọ̀rọ̀ náà wọn ni ẹjọ́ pé fíìmù gángan ni ní bá a bẹ̀rù yìí tẹ́tàwọn ṣe ń lé kọ́ kọ́nà kó mọ́tà bá yọkù lẹ́mi wọn bẹ́ẹ̀ mi ìdí látùbá yorùbá mòbí ni tó bá di ọ̀sán áfíríkà májèjì ni tó bá di alẹ́ fíìmù àwọn èbó ni kọ́nà kó mọ́tà yọkù lẹ́mi rẹ̀ á àìsàn ṣe ọ́ àìsàn ṣe ọ́ lọ́jà gbìyànjú eléyìí ló fi bàtà fáwọn akẹ́kọ̀ọ́ gbùlúù lọ síbi pé wọ́n tẹ̀ wá haram tẹlifíṣàn kódà nìkan kọ ìwé kan lórí ẹ̀ tó ní pé tẹlifíṣàn ìwọ ni mùsùlùmí gbọdọ̀ ní nílé ẹlẹ́kùnkùn láti máa wọ́ àti. nsíkà ló máa ń lò ó fún òní òmò ìdáná ìdájọ́ rẹ̀ fóònù tá a bó dání ìgbè yẹn ni mo fi dáná èmi tí wàá fi dáná kọ́ sọ̀kọ́ Nínú àwọn èdè tí wọ́n rí láìsí ẹ̀rí yìí ó bọ̀ ní ilé. حرر الشباب على مواظبة علم الدين بدلا أن يشغلوا حياتهم على التدين ذلك. Ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀lákùn kóò ní a ti lè mọ ààrùn ìsúnlẹ̀ ìdìdì alákùn ìdìdì tó lọ́kùnrin. Ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ tí a kọ́ ọ̀tún ni àbí láàrin pàápàá tí lọ́rọ̀ àwọn obìnrin. Wọ́n ní àwọn ọ̀sán tẹ̀lé ní àtọ̀ fún àwọn ọ̀sán bẹ̀rẹ̀ láàrin. Gbọ́ta ni ó kú papọ̀ mọ́ adọ́lọ́bá ara wọn. Ẹni ilé ìgbé ìjẹ́ àkàwà ní ẹ̀sùn islam bí pẹ́ta tó fẹ́ àwọn gẹ́gẹ́ bí ọkọ̀ àti ìyàwó káàlọ́mọ̀ sí àgbò èdè ẹni lẹ́rẹ̀ lẹ́rẹ̀ lẹ́jì wọ́n ní àkọ́kọ́ onílẹ́rẹ́ tí mọ́ mú ìtẹ́lẹ̀ ẹni bèèrè pé sorogẹ́tì jẹ́ àrámù ní àríbẹ̀ ẹ̀kọ́ ó tún ní ìṣọ́ra tó dáa àbí ìdá wọ́n lórí nígbà rẹ̀ lẹ́yìn bàbá wá sí nìkan ló wọ rẹ̀ lórí pé ìkàlẹ̀ ìlú fi dé ó mọ̀ tẹ́kùn tó sínú ni ó ni abẹ́ta tó sínú tán ló níbi ìpàdàbà ìlú rẹ̀. Wọ́n ní lè yọ̀dáwà ẹ̀kún obìnrin láti tẹ́ ẹ̀kún ọkùnrin láti tẹ́ obìnrin láti pàtẹ́ sí àwọn mẹ̀lẹ́bí rẹ̀ ló kọlẹ́kàkà Wọ́n kọ lẹ́tàgbà láti fi ọmọ apájá àti fún pẹ̀lú lẹ́tà sí ti pé ẹgbẹ́ ti sọ. Ìwé ilé ìpàdé rẹ̀ ẹni ilé ìwé kí ìdájọ́ já ń bí. Ajégún wa, Babalájá. Ṣé Mùsùlùmí ni tí a ti lè kírun lẹ́yìn rẹ̀ tí ó bá jẹ ìmámù? Ah, ok. Náà, wọ́n ní kí ni wọ́n sì lè kí ni ìdájọ́ lórí lílo báńkì ti ṣe iṣẹ́ rìbá ìdí kópa nínú rìbá ìjẹ́ ó lè ẹgbẹ́ yẹn lára pẹ̀lú wọn bí abẹ́ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ bá wọn ṣẹ́ ń pàtẹ pẹ̀lú èyí bá wọn ṣẹ́ múlì ó mọ̀ bá wọn design program àti àwọn ọ̀dá níbi um, àwọn pátá pátá nẹ́tọ́ọ̀kì àríkà tí wọ́n ẹgbẹ́ bá kú ṣe nínú ṣẹ̀rẹ́ àtàrí kí ò sí ara Bóòlù ẹ̀sẹ̀ ló owó yọ dátà. Wọ́n ní ẹni bẹ̀rẹ̀ tí a mọ̀ sí àtẹ́lẹ̀ ìkàpàdà bọ̀ níbẹ̀ yàáyé. Ó ní bẹ̀rẹ̀ ní pé àtẹ́lẹ̀ ìdúkọ́ wa tó kò fánàlẹ̀ yòó. Fánàlẹ̀ ìdáwọ́ àbí ó kàn kalẹ̀. ẹ̀kọ́ èkó ẹ̀kọ́ èkó torí china táàmù méjìlá ń lò wá kí ọlọ́run ọba àlékún ẹ̀sìn fún wa àwọn náà pọ̀ púpọ̀ fún wa ní ìkápá àti ìdáhùn gbogbo ní ọ̀nà ìgbà tí yóò pàṣẹ lọ́nà Muhammad islam wọn ní bò láti mọ́sálásí gidi gidi wọn náà lẹni tó dá sí pé àdìọ́kàn rẹ̀ nípa ẹ̀sìn wa yìí yóò jẹ́ àdìọ́kàn tó bá ti àwọn ẹni ìṣáájú mu mọ́níhàjò ló bá tàwọn ẹni ìṣáájú mu tí ò ní yapa wọn torí pé àníṣe ọlọ́run àrẹ sílẹ̀ ìgbà tí àníṣe sọ fún àtàdé wípé gbogbo ẹni tí ọlọ́run bá wá gígùn nínú yín yóò rí ìyapa ẹnu tí ó pọ̀ ẹ dìrọ̀ mọ́ súnà mi àwọn kólàfà ọ̀rọ̀ ṣùdùn so níbi àdéhì mi islam sọ wípé a pín sí seventy three àríbi sọ pé àwọn tí ó là nínú wọn àwọn náà làwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà mi àti tí àwọn sàádé mi bá ń bẹ ní orí ẹ̀ so ẹni tá a mọ̀ ní onísùnnà sálàfí eléyìí so ẹni tí ó mọ̀ tẹ̀lé ipasẹ̀ àwọn ẹni ìsáájú nínú ẹ̀sìn wa láwọn tí a mọ̀ ní sálàfù sọ́lẹ̀ òun náà ní sùnnà gidi tí ò ní máa bá àwọn oníbílíọ̀nù tí ò ní máa bá wọn kọ́ wọ́n rìn so tí ò ní máa bá wọn ẹlẹ́gbẹ́ tí ò ní máa rò pọ̀ mọ́ wọn bí ayé hàn àyàfi tó bá fẹ́ ṣe àtúnṣe wọn ètò ìpóní súnà ní ìsìn aláǹṣe súnà èèyàn sì kú so lẹ́yìn táàbíyà akọ́wakọ ibẹ̀ kan náà fẹ́ ṣe ọjọ́ méje ọjọ́ mẹ́jọ gbogbo eléyìí ò bá súnà mu so oní súnà ìyàwó ìyàwó ìyàwó ń ṣe bá dì sínú súnà náà nìyí náà ẹlòmíì ọ̀sẹ̀ tó wá pa bí ba di ìyàwó mi sórí Facebook lóko gbéyàwó náà sílẹ̀ pẹ̀lú géètì ọmọ jákujàku wọlé yìí kò bá súnà mọ̀ sọ́ká gbìyànjú ká dìnà sí. onísúnà yóò mọ̀ sí irisigan pẹ̀lú àwọn àdáàbò súnà ká fún àgbàlagbà ní lọ́nà gbàdúṣẹ́rí àfaramọ́ pé ká fún wọlé àwọn òbí wa ká kà wọ́n fún so àwùjọ wa ká mọ̀ sí dáadáa níbẹ̀ kó mọ̀ jáde pé àkàkó wọ́n máa gbọ́ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n dólè mọ́ súnà wọ́n ti máa jìnà sí ọ̀rọ̀ gbogbo àwọn onírúurú tí wọ́n jẹ́ dọ́ọ̀ lónà mo ti lò. ibo ni sábò ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ sábò ni pé láti ẹ̀yìn mọ́ọ̀mù ni ó ti bẹ̀rẹ̀ lọ́sápọ̀ ọ̀tún lọ́sápọ̀ òsì àmọ́ fún mo ka fatuwa sheikh bono sèmi fatuwa sheikh bono sèmi wà pé fatawa muhimma àti fatawa ìkànnì islam so wípé kì í ṣe pé tá bá fẹ́ tó sábò àkọ́kọ́ fún apá ọ̀tún lọ àmọ́ wá fún apá òsì ọ̀tún òsì àmọ́ fún méjèèjì lọ́nà bẹ́ẹ̀ ni títí tí sáfò fi pé náà títí sáfò fi pé so àwa tá a bá dé náà èyí sáfò ọ̀tún láti mu àmọ́ bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìmáàmù lọ́sọ̀tún lọ́sọ̀tún bẹ́ẹ̀ náà láti mọ̀ ọkùn simultaneously so àwọn obìnrin a ti mọ̀ pé sáfù tó dàbí fáwọn obìnrin òun náà ní sáfù gbẹ̀yìn sáfù gbẹ̀yìn dàbí fáwọn obìnrin àwọn ọkùnrin sáfù wájú so ńgbà tá a ti wá barricade mọ́sálásí yẹn kí wọ́n ní jẹ́ tẹ̀yìn ṣẹ́tù mọ́ sáfù ẹ̀yìn ni pé obìnrin wà lè mú sáfù látara àgbẹ̀nà wọ́n mọ̀ wá kó wá wájú rárá o ìtumọ̀ náà ni pé sáfù tí ó wà ní ẹ̀yìn àwọn àti ti so tí àwọn obìnrin bá ti dé a ti barricade lókè àwọn bẹ̀rẹ̀ sáfù tiwa láti ibi so àwọn náà ó sì mọ kún un lọ ọ̀tún òsì ọ̀tún òsì báyìí náà níbi ìtàwọn ọkùnrin wọ́n ní ǹjẹ́ kí la lè sọ nípa abẹ́lé sẹ́ẹ̀sì ẹ̀jẹ̀ kí èèyàn méjì tó fẹ́ fẹ́ra wọn nígbà tèmi o ṣé tèmi lẹ́fẹ́ gbọ́ nígbà tèmi o ìbẹ̀ nù báàbù wà látò ìkóbi àìdí fún ilẹ̀ sàhálùkà ẹ má fi ọwọ́ ara yín fa ìparun o ní tèmi gbọ́ yé níbi ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ sẹ́yìn bá ti róbìnrin tó fẹ́fẹ́ ìsì kára gẹ́sẹ̀ rẹ̀ wa ìlọ́wú ẹ̀jẹ̀ kò dí ìsì kára dúró kódà lè wú ẹ̀jẹ̀ káwà kọ̀ pátíbù àmọ́ ọmọ kò kọ́ pọ̀ àti fẹ́ra náà ni kò gángan ṣé gbogbo pátíbù ni wọ́n fẹ́ra wọn ni àmẹ́ni ò sí ní ẹni sọ pé ó tẹ̀sẹ̀ ni nǹkan méjì ló dìrọ̀ mọ́ àkọ́kọ́ ni pé a ní mẹ́ni wípé tó bá wu ọlọ́run bá ni kò sí garanti wípé wá fẹ́ra ẹ̀ṣẹ̀ jẹ́ aaa ẹ̀ṣẹ̀ kò sí garanti ó fẹ́ bí mà á pé ọmọ lè jẹ́ àmẹ́yìí tó bá fojú hàn wípé probability ń bẹ pé tá a bá mú eléyìí mọ eléyìí kó bí n tí ó di fìtínà àtàbí wípé àwọn òbí látara wípé ẹ máa mọ̀ náwó ẹ̀jẹ̀ ìjà wa ti owó gan kàn ní ara gan tí ó ní ọmọ yẹn náà so ó yẹ ká gbìyànjú kí a jìnà sí nǹkan bẹ́ẹ̀ kódà kì í ṣe joseph nìkan brothers àti sisters hepatitis b ẹ lọ ṣe tẹ́sí ẹ̀ hiv ẹ lọ ṣe tẹ́sí rẹ̀ ta nínú wa ni ó gbọ́ pé brother kan ní hiv lára tí ó lọ fẹ́ sáré ni nínú àwọn sisters tí wọ́n kéde bẹ́ẹ̀ brother yìí o hiv hiv rẹ̀ positive ní ibẹ̀ láàárẹ̀ o ó ti yé ọ̀rọ̀ a, ọ́ kádàrá tó náà bá náà ni ó fẹ́ ẹgbẹ́ ń fẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ní ṣe bẹ́ẹ̀. ni ló wa ní ọgbàgbọ́ sísá hepatitis hepatitis yára pàrọ̀ ní HIV lọ àbí gonorrhea STD kódà nínú wa èyí tí ò tẹ wà communicable tọ́ba ní brọ́dà kan ní kidney problem mélòó náà àwọn obìnrin ló pe brọ́dà olóṣù mi láti fẹ́ kan ní liver cirrhosis mélòó kódà tó jáde ékù tó fojú hàn gan brọ́dà kan ó súnké àbúkọ́ lójú ẹ̀rọ sí àjọ pé brọ́dà òjẹ́ lówó òun láti fẹ́ títà kan ẹ́ aràrá ni àbá àwọn mélòó ní àwọn brọ́dà náà látọ̀ pa fẹ́fẹ́ eléyìí sì ní kò dí ìbálòpọ̀ wa lọ́wọ́ kò sọpọ́ ọmọ tí ó bá sí kó jẹ́ irú ẹni tá a fẹ́ o ṣé ìyẹn tá a wá sá fún òun ló yẹ ká sá fún jùlọ ni àbẹ́lẹ̀ tí ó ní ìlàpá lára ọmọ tá a lè ta fẹ́ bí tá a fi bì àdírásì tèmi nù ọ ẹ lọ sí o kò tí ń ti kára lọ́wọ́ kò tí kádàrà ọlọ́wọ́ bá lọ́wọ́ Allahu ta'ala a'lam ẹnìkan sọ wípé kí ló ti tí kò tèmi ọ̀ níyàwó kò wú sẹ́gun tèmi àláti mọ́ níyàwó síra kan bẹ títàkù rẹ̀ ń jẹ́ àjẹ́ ọ̀làmọ́ òlẹ̀ ọ̀zá àlẹ́dínà àṣàrò lẹ́yìn máa ń àwọn àkàn nínú àfa àwọn tí wọ́n fún ìwá ìmọ̀ lọ́lá ju ìfẹ́ ìyàwó lọ. ṣẹ́gun tèmíà alẹ́ rahmatullah wọ́n ṣe wàhálà mímọ̀ fa ọlọ́run bò kọ pé wọ́n rántí fẹ́yàwó. ṣẹ́gun tèmíà prison lónìí prison lọ́la prison lónìí bọ́dé mú ọgá kẹ́ni ẹ o mo rántí láti fẹ́yàwó. ìmáàmù Nawawi àbújá kẹ̀yà yáyá bóni sára tán ṣe sọ́yìn sẹ́rù sọ́yìn muslim àtàwọn kẹ́rà míì

àwọn àtìbáwọn tí wọ́n àbí dọ́là sí náírà kò sí láì fi torí wípé a lè pààrọ̀ kan méjì tí ò bá jẹ́ ìyà kan náà ọ̀ lè fi náírà gba náírà kó wá jura wọn lọ èyí ò lè rí bá kan ní náírà rẹ̀ fẹ́fẹ́ sẹ́ dọ́là kò sí láì fi kéyìn òfin ìrẹsù ní tó hàn sí ìwọ̀n náà tẹ́lá rẹ̀ surrogate ni kí ń jẹ́ surrogate àlàyé ẹ̀yìn surogeti ni wípé obìnrin kan wà kò lè lóyún láti bímọ àbí nítọ̀ wù bùrù lè gbọ́mọ dúró àwa lè rẹ̀ ti obìnrin kan níta surrogate wà ní méjì ni complete wà èyí tó complete wà èyí tó complete ni wípé a mú akọ ọkọ a sì gba ẹyin lára ìyàwó wọ́n wá fertilize ẹ̀ ó ti yé outside the womb wọ́n wá implant womb yẹn eh, fertilize ẹ̀ yẹn tápẹ̀lẹ̀ zygote yẹn wọ́n implant ẹ̀ sínú obìnrin tá a rẹ̀ yìí èyí ò ní kọ̀m̀plìtì èyí kejì ni wípé a gba àtọ̀ lára ọkọ àwa gba ẹyin lára obìnrin yìí àbá tẹ̀ lọ gba alọ́ra ẹyin ní báńkì bí tí wọ́n ti ń dàtọ́ ní spam bank náà wà àwa jẹ́kùsẹ̀ sínú àtọ̀ obìnrin yìí tálákọ̀ọ́kọ́ yẹn ọkọ àti àwọn ni wọ́n máa jẹ́ biological parent ti ọmọ ó ti yé obìnrin tá a kàn ní ẹni tó ti okùnfà rẹ̀ wá sí ayé àkànsanwó fún yóò sì mọ bá tiẹ̀ lọ àwọn sì gbọmọ lọ́wọ́ rẹ̀ èèwọ̀ ńlá bẹ ṣẹ̀rẹ́ ìsìlámù ó Islamic Teacher Academy IFA ní 1985 wọ́n faramọ́ surrogate tó bá já sí wípé ọkùnrin kan bá níyàwó ju ẹyọ kan lọ ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ wá rọ́mọ bí ìyàwó kejì wá máa gbé oyún rẹ̀ wá sí lébẹ̀ fún ní 1985 wọ́n faramọ́ ìgbà tó di 86 wọ́n ní rárá fatuwa <laughs> táwọn ti ń láti ẹ̀wọ̀n àwọn nọlífáì rẹ̀ so lábẹ́ ṣẹ̀rẹ́ ìsìlámù ìwọ ní surrogacy kódà màmá obìnrin òde bóbìnrin gbóyún torí pé yóò dá pàtàkì tó kọlẹ̀ àkọ́kọ́ ni wípé ìgbà tó bàbá sọ wípé in ummahatuhum illa Allahi wa ladnahum níbi àyà zihar àwọn ìyá wọn làwọn obìnrin tí wọ́n da ẹ̀jẹ̀ lé wọn lórí tí wọ́n bí wọn ẹ dákun ta nìyá nu ẹni tí ààrẹ di inú rẹ̀ àti obìnrin tí a pe ilára ìfẹ́ kóhùn gangan ni legal wife ọkùnrin ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ wìláyà obìnrin ta rẹ́tì inú rẹ̀ yí tó bá ní ọkọ kí ni rírẹ́sìbò láàrin ọkọ rẹ̀ àti ọmọ tíyàwó rẹ̀ bí fẹ́lòmíì kí rírẹ́sìbò láàrin àwọn ọmọ tíyà yẹn bí fọkọ rẹ̀ àti irú ọmọ yìí ló fi ọmọ bẹ́ẹ̀ tó di ọ̀rọ̀ ogún tàbí ọmọ ó jogún ẹ̀ nínú ìyá tí ó dẹ̀jẹ̀ lé lórí àti ìyá tó yẹ gangan ló di ọmọ náà so torí gbogbo àwọn pọ́blẹ́mù yẹn sẹ́ráàtì pè ní èèwọ̀ so ìyẹn ni surrogacy insurance kọ ìwọ̀ ni àwọn olùmọ́sàlà yìí lórí ẹ̀ torí pé aburúkọ níbi insurance kódà tó fi mọ́ health insurance náà ṣe aburúkọ ń bẹ̀ ní ìsìn ẹwà irú àwọn anytime ìyẹn nìsín lóṣooṣù wọ́n máa yọ iye kan ní inú sálárì rẹ̀ àbí láàrin ọdún kan lè má ní ríjà ti di ọ̀sìtì ibo lówó wọn lọ ṣé wọ́n tà padà fún ọ tó bá dájú pé láàrin ọdún kan tí ò bá ti rẹ̀ ó dánwò rẹ̀ padà fún ọ ẹ̀hẹ́ dánwò dídá padà fún ọ tó bá wá rẹ̀ ọ tó wá dájú pé àárẹ̀ tó ṣe ọ ìtọ́jú tọ́jú rẹ̀ ju iye tó ọjà lọ inú owó ta ni wọ́n ti yọnu. so corruption pọ̀ níbẹ̀ kódà tí mọ́ pension tá ń dá corruption pọ̀ níbẹ̀ ní ìsìn àwọn ń dáwó pension kan employer wa ń dá àwọn ń dá lóṣooṣù torí gọ́ọ̀mẹ̀ntì contributive pension ni wọ́n fi ó ti yé wọ́n ní tá a bá parí iṣẹ́ tá a bá rí gan àbí a rí káyà ní òní kó gbogbo ẹ̀ fún wa lẹ́ẹ̀kan náà ó kọ̀ọ̀kan fún wa ní díẹ̀ ó mọ̀ wá fún wa ní ẹ̀ kí ló ẹ bá wa kówó wa ẹni tó bá kú nìsín bóyá ní òróró rẹ̀ gbà ẹ ti fọ ọlọ́dà ti gbé àti lówó lọ́dọ̀ yìí o ti tó one million ìwà kan ní gbogbo ẹ̀ àbí car insurance ìyá náà wà ń bẹ́ẹ̀ ẹlòmíì lè màmá lọ dáná sórí ara ẹ̀ kó lè bá àgbálẹ̀ mi yóò sì ṣe é léṣe tó yẹ pé àwọn ìṣúra kan kò ní ilé ṣèṣì wípé ìfọ́ọ̀tù wà ní ọ̀nìṣó park gbúrò àwọn aburú báyẹn òun fà wọ́n ní obìnrin ti sínú tán ó wá rí pẹ́jẹ̀ jáde lára òun èyí tó wà ní abẹ́tẹ̀rẹ́ ìsìlámù ní pé àlìyàkínú láyẹ̀ tó lùbí ṣak n tó fi ẹsẹ̀ rí ilẹ̀ ròyìnrò yóò ní pé kúrò ti tó fẹsẹ̀ rí ilẹ̀ ní wípé obìnrin yìí ti sínú ó tó rí ẹ̀jẹ̀ ròyìnrò yìí ní wípé ìjẹ́ sáájú tó tàbí lẹ́yìn ìgbà tó tó sínú tán yóò ni ẹ̀jẹ̀ òun jáde àwẹ̀ tí fámílì obìnrin bá kọ lẹ́tà sí ọkùnrin wípé ọmọ wa bí fún ọ wá fẹ́ àbí ṣé kọ́tẹ̀ tó tó ẹ̀kọ́ fẹ́ ṣé kọ́tẹ̀ lẹ́nu lábẹ́tẹ̀rẹ́ ọlọ́run ọba àlìjáàbù àlùkọ̀bùl ó wà níbi afẹ́fẹ́yàwó àti afẹ́fúnyàn ní ọmọ so afẹ́fúnyàn lọ́mọ bàbá ọmọbìnrin sọ pé ìsàwọ́wájú tù kápílẹ̀ sí hábì yìí ọmọ mi àbọ̀wọ̀n mi lágbádá ti fọ níyàwó tọkọ bá sọ wípé kọ̀víkì làwájà mo ti gbà ó dùn kì í sọ̀rọ̀ ẹ̀ pé kí wọ́n dẹnu sọ gbogbo tó bá ní ìtumọ̀ fún wọn fọmọ fún yàn léyìí tó wọn táwa méjèèjì jọ gbọ́yé àtọmọkùn náà nù wọ́n kọ lẹ́tà ni wọ́n ti sign language odi ni kódà ti fẹsẹ̀ rí ilẹ̀ bàbá gbọ́yé ìwọ náà ti gbọ́yé kàlá òjú bẹ́ẹ̀ lọ èyàn lè kọ lẹ́tà tó kọ̀yàwó rẹ̀ bá kódà ò lè kọ̀yàwó rẹ̀ lórí Facebook ọ̀lẹ́kọ̀ọ́ lórí Facebook ìyàwó rẹ̀ ń bú ọ lórí facebook ọkọ̀ pípọ̀ ẹ̀ ẹ̀ onáàlú wọ́n àti ní ìsìnkì ìtàsíbíkù rẹ̀ ọ ni mo ti kọ́ lẹ̀ ọ ti kọ́ lẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ. ẹ rárá facebook mo ti tẹ kọ́mẹ̀tì ọ ti kọ́. wọ́n ní kí ló abẹ́sọ̀ ló bá jáde adébọ́wà jọ́ọ̀lù mùjílùmù ẹni tó sọ nípa sọ àwọn èèyàn nù jọ́ọ̀lù mùjílù kò jù bẹ́ẹ̀ lọ òjú bẹ́ẹ̀ lọ sí mọ̀ nípa rẹ̀ lóo ìjà ni pé ní kékeré èmi ò lágbára rẹ o ìjà ni máa bá báńkì tí ń ṣe rìbá dárí máa bá a ṣiṣẹ́ rárá àwọn olùmọ̀tò fọ́pọ́jà ìrìn ti lè gáàdì ní báńkì rìbá lè gáàdì ọ̀wọ̀lẹ̀ bá wọn sí lèlè pé wọ́n lọ ń dísáyìn wẹ́bsáìtì wọn wẹ́bsáìtì pé ẹ̀yin ẹ̀ wá ti rìbá ìwọ́n ni mákẹ́tì máa ní dáa wọn èmi ìgbà o ẹ̀yin ẹ̀ wá bá báńkì wa ti jẹ́ o rìbá là ń ṣe ń bẹ̀ o ọ̀ jẹ́ pọnẹ́mọ̀ ẹ̀yà àrẹ́bí lẹ́yìn méje lọ́wọ́ bá sí pẹ̀lú lórí ọ̀rọ̀ rìbá ákìlò rìbá wà mùkìlàwù wà kàtíbàwù wà ṣàìdàwù nígbà tí fi wà ṣàìdẹ́yìn ọkọ̀ báyìí ọlọ́ba ti sí pẹ̀lú wọn sọ ẹja gbìyànjú. àwọn tá a lákàtí pẹ̀lú wọn a ti ní báǹkì mùsùlùmí ní ìsìn tó já sí wípé ó ń kẹta fún ní ìdàwà mùsùlùmí èyí tó gbójúmọ́ ni pé ká kúrò níbi tàwọn ní ìlú akálọ́jẹ́ àtàwọn ní mùsùlùmí bó jẹ́ fọ́rọ̀ já ìsìn wọn náà ní tó hàn sí sí o èmi ò tí ì rí ibi tí wọ́n fi yàtọ̀ lọ sí tí pẹ̀lú àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn tí mo ti rí so bóyá àwọn àwọn àfò ní síkì àwọn àfò ní sẹ̀rí àgbéra àwọn ustaz victor aláwòrán kankan so bóyá wọ́n lè gbìyànjú àti tún máa bá wa ṣe àtúnṣe àwọn àárín yẹn but àwọn náà níbi pé ká yáwó ká dáwó padà kankan wọn èyí jọ pé nìbá náà ń wọ tiwọn náà so ọlọ́ọ̀ta làálẹ̀ àmọ́ níbi àkáfù dọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀kan sẹ́dùn kan lọ́wọ́ àbí kéèyàn gbìyànjú kéèyàn kúrò níbi àwọn onírìbá yẹn tí ọmọ bá kú ọmọ kékeré tí a lè kúrò sí lára bẹ́ẹ̀ ni a lè kúrò sí lára a lè kúrò sí lára tó bá tó ọmọ kristian náà tó bá yẹ pé ó kú lọ́mọ kékeré ni so àgbà ojú náà wà á lò fi tẹ́ra náà ni ọmọ yẹn wà ọ̀nà ọ̀tá láàánú ṣáà lè ṣe ó yọ zakatu fitiri rárá èyí tẹ̀lé dúró lé lérí lò ṣẹ́rí àwọn bọ̀dáìkù mẹ́rẹ̀ẹ̀rin nípa ọ̀rọ̀ zakatu fitiri pé sáà lè yọ ní kírímà bọ́ọ̀sì pínlẹ̀ alimam malik wal imam shafi'i alayhi rahmatullah àwọn gbà pé rárá àdìbòwò yọ àdìyọ ní yọ imam abu hanifa alayhi rahmatullah imam ahmed ọ̀rọ̀ méjì ni wọn ọ̀rọ̀ kan ni wà wípé kápò yọ ẹni yìí ti ní oúnjẹ olókù tó ń wá lápẹẹrẹ ẹta fẹ́ yọ fún sọ àbúrò alájùwàlá ohun tó ń ní ìdí tán àmẹ́lẹ̀ tí ń dúró lórí ibùdó tèmi àlẹ́ ràmọ́tòlá àlẹ́ àtọ́padà fi owó yọ ibùdó tèmi àsọ bẹ́ẹ̀ àmọ́ ṣe sọ́nà ọ̀sẹ̀ míì ṣègùn báàdì èyí tí ó hàn sí lèdì ni pé ṣèbówó ń bẹ láyé àdébísọ́nà láàkẹ́lẹ̀ ó sì dúró lé ẹ̀fọ́ bí mi láàárọ̀ ìgbésẹ̀ alẹ́ fi ń dọ́là ti spaghetti yọ ìgbọ́rọ̀ èdè lọ́jọ́. alẹ́ di gàrí yọ alẹ́ di sẹ̀mó yọ fúlà alẹ́ di yọ àmọ́ nítorí àti spaghetti èmi ò gbọ́ o. wọ́n ní àdẹ́bì yìí tá ṣé yóò padà gẹ́gẹ́ bí àdẹ́bì ni rárá yóò padà gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn ẹrú ọlọ́wọ́ bá ní. ṣé wọ́n wá bí ní àbí yóò sọ̀kalẹ̀ iṣẹ́ sọ̀kalẹ̀ ni wọ́n níbi lórí pé tó òkú iṣẹ́ òkú yóò sọ̀kalẹ̀ Eh, brother kan sọ wípé ká gbìyànjú gẹ́gẹ́ bí káàfù láti kan àyẹ̀mọ̀ ìyá wa ẹ dákun táìmù ẹja lò níbi fáàmù ìmọ̀ nípa ẹ̀sìn ẹja jìnà sí ìmọ̀ sí tàtàbùn àwòrán náà ibo ni àfàlágbájá ti yẹ ìwà wa sọ yẹn lọ́wọ́ ẹlòmí àmọ́ sọ lúgà ẹlòmí àmọ́ sọ tẹ̀síwìdì ẹlòmí òsè sọ ti àfà ni gbogbo ìkò ní gbọ́ náà yìí ẹ àfà àwọn ibi tó ti yẹ báyìí ń bá ti gbọ́ ẹ̀sìn wáyé bá ti bá ọlọ́run bá dáadáa sọ̀ká jìnà sí gbogbo ìmọ̀ ní ọ́gádìmù ló sọ afẹ́ kàkà fara yàn afẹ́ yọ ẹ̀dẹ̀ká kò ní di súnà ìyẹn lẹ́nu ní ìsìn tàtàbù rẹ̀ káàkiri eléyìí ò dá o eléyìí ò bójúmu. ẹnìkan bẹ̀rẹ̀ wípé ẹ wà kálẹ̀ nípa ọ̀nà tí a lè dùgbà sáàbù fún àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn tó sì jẹ́ wípé àwa gan náà kò ní kò ní ìmọ̀ púpọ̀ tí bàbá ò bá ti ní ìmẹ̀sìn púpọ̀ yóò wá olùmọ̀ tó bá ní ìmẹ̀sìn púpọ̀ nù bọ̀kùtíìkì fún bàbá náà ẹ̀kọ́ nílé kéwú àwọn àlàkọ́tù wa ní ti lọ́dọ̀ àwọn olùmọ̀ Fatima mọ̀ síbi náà àwọn alákọ̀ wa tí wọ́n ń ka síra náà ranu síra ọmọ wa pọ̀ nílé sọ ká máa wá àwọn àwọn olùmọ̀ ká máa lè tì wọ́n so ká máa gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ká máa àwọn tó máa ń ka síra náà ká ẹ̀dá kan àwọn asílé kí wọ́n àwọn olùmọ̀ dáadáa tí wọ́n mọ̀ kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn ẹnìkan ní máa sọ kí wọ́n ti yanjú lóhun ó sẹ́ pẹ̀lú àwọn politics gẹ́gẹ́ bí láti mú wọn ìgbà míì bẹ́ẹ̀ táwọn ya fọ́tò àwọn ti fídíò àwọn mọ̀ pé wọlé yóò dá nínú ẹ̀sìn gbìyànjú kan wá sẹ́mi láti máa fi wá sẹ́mi lórí wípé lóòótọ́ tẹ̀rí àfúnyẹ̀ ní rúkṣọ̀ láwọn àyè kọ̀ọ̀kan gbogbo ẹ̀ tó bá bùkátà bá lọ kà á pátó àwọn olùmọ́lẹ̀ nípa fọ́tò nìkì wípé tí bùkátà bá mú pé kéyìí ó yà bàbá abẹ́sẹ̀ pásítọ̀tì ni àbí àwọn kan jalè níbì kan ẹ wá sáré ya fọ́tò wọn torí kẹ́lẹ́ bá fún àwọn agbófinró kọ́lé bá rí wọn tréjì gbogbo eléyìí lẹ́tọ̀ọ́ àmọ́ kìí ṣe pé níjojúmọ́ náà ìwọ náà lọ́sàn àwọn àti wo di táwọn ẹ̀sìn jáde níjojúmọ́ àkáǹtì ọ́ <laughs> so àbí àwọn òṣèlú bá ń bá wọn ní fọ́tò òṣìṣẹ́ pé ẹ gbọ́dọ̀ mọ́ ya fọ́tò gbogbo àtúní mi tó bá ti jẹ́ fọ́tò nǹkan abẹ̀mí wá sẹ́yìn sí ọlọ́ọ̀bọ̀rọ̀ náà wọ́n ní kí ni ìrún obìnrin tí ń ṣe family planning tẹ́jẹ̀ ń jáde láàrin ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin tí bá ń lo intrauterine device tàbí ní IUD látọ̀rẹ́ wọ́n nínú àwọn ẹ̀kùnkùnkẹ́sẹ̀ ní wípé nǹkan oṣù ló padà máa tó ségesège nǹkan oṣù nǹkan oṣù náà ni ọ̀wọ̀ kanajagbanu wọ́n lẹ́kẹ̀ẹ́ tó bá jáde látara pé yẹn lo family planning láti fi dá kankan dúró ẹ̀jẹ̀ wá jáde lára rẹ̀ wọ́n lè jẹ́ family planning ẹ̀jẹ̀ meditation náà so ọtí dára yẹn o ẹja gbìyànjú lóòótọ́ sẹ̀rẹ́ àfaramá ìlú àwọn nǹkan nínú àwọn ìlú tanzini netflix ti tàbídì netflix so bẹ́ẹ̀rù iud tí o bá ti ní negative reserve bẹ́ẹ̀rù depo provera wọ́n á kan lòun tọ́mọ́ fún ẹ̀ ní one point three or six months so but ìyẹn kì í ṣe pé permanently òdìye bírú ìlú rọ́bà àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn gbìyànjú tí o bá ti negative eh, eh, effect tí èyí pé yẹn ń lò ní kúlà yọ mi pé ìfẹ́ bímọ ju mẹ́ta àbí mẹ́rin lọ́mọ ìyẹn ló di èèwọ̀ so ká gbìyànjú gbogbo ní ìfọwọ́ negative ẹ̀ bá jìnà sí àbí àmọ́ lu pills náà ni so gbogbo yẹn náà tó bá dé ewu fún ìfìmí jìnà sí. ìwọ àkọ́kọ́ yẹn ń jọ́ bára yín lájọyọ̀ kọ̀ kò mí ní wípé gbogbo ẹ̀ ní òdòmọ ìdí àmọ́ ó fáwọn olùmọ́sọ wípé about five hundred million spermatozoa lọkùnrin máa ń rí ìdílé kan náà five hundred million spermatozoa ní rí ìdílé kan náà tí gbogbo ẹ bá doyún ni ayé ò ti bàjẹ́ five hundred million spermatozoa kìí ṣe one million bá five hundred million wọ́n ní pé mo wo programu kan ní àná fatality case ni ọkùnrin jiyàn kó nǹkan lòún bímọ wọ́n ní kí ló kọ́ ń dorí pé ọ̀kan nínú àwọn tẹ̀sùn tẹ̀rẹ̀ òmè òun kórópọn rẹ̀ ó ní fọ́ọ̀tù wọn lòun ní bímọ wọn wá pe medical doctor kan wá pé kó wá kàlàyé ó ní tí ọ̀kan nínú kóró méjì òun bá ní fọ́ọ̀tù njọ́ kẹtẹlẹ̀ ní wípé instead of five hundred million pounds yóò wá produce two hundred and fifty million pounds àmọ́ sì lè bímọ náà so ọlọ́run tó ní káwọn ọkùnrin fẹ́yàwó tóbi dórí mẹ́rin ó mọ àtọ̀ ẹ̀kẹ́ pé tààrà tó jáde lẹ́ẹ̀kẹ́lẹ́ five hundred million pound ní bẹ́ẹ̀ tí kálukú wọn ń jó báyìí ó sì àdì àprospective àtẹni tó lè di ọmọ prophetic zygote ni wọn. wọ́n ní kí ni àdúrà ìkàlẹ̀ fún sísá àbí brọ́dà tó fẹ́ fẹ́ yàwó tó wá sọ fún ó wá sọ fún ẹni tó fẹ́ fẹ́ nípa ìṣẹ̀kẹ́ tí ń bẹ lára rẹ̀ ó fi ẹ̀hẹ́ the guinea kan was out of uh, the beating we see from when was young okay so bóyá ìtàn yẹn tó fà ní pé wọ́n máa ń dùn gbà tó wà kékeré àkọ́kọ́ ni wípé muamala bábù muamala ni afẹ́fẹ́ àwọn afẹ́lọ́kọ́ wà bẹ́ẹ̀ dẹ̀ ni nínú àwọn tó jẹ́ ẹ̀tọ́ níbi muamala láti ní pé kò gbọdọ̀ sí gáràrù ń bẹ̀ àgbọdọ̀ tara wa jẹ́ ó fi yé so téèyàn bá ní àìsàn kan lára tó súnmọ́ kó nípa lára ẹni téèyàn fẹ́fẹ́ àbí lọ́jọ́ iwájú kó padà di fìtínà èèyàn lè sọ fún un àmọ́ kìí ṣe bíi pé ìyìn ṣe bá dì o rárá o rárá o torí pé ìwà ẹ̀ṣẹ̀ mùsùlùmí ìgbọ́dọ̀ máa polongo rẹ̀ ní ìsìn sísà ó ti wà gbèrè wá ṣe bá dì sọ fún brọ́dà pé brọ́dà wa ṣe bá dì tó bá ti alẹ́ ọjọ́ ìyàwó tí ò bá ní pé ọkú mọ bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ lọ. torí pé tó lè mú ìyàlú ti virginity kìí ṣe ìbálòpọ̀ nìkan kódà sísà fẹ́ ó fẹ́ fo bọ́tà wọ́n ló lè lù ti virginity ẹ̀ tó bá stress ti ẹsẹ̀ rẹ̀ ó lè mọ ẹsẹ̀ kẹfẹ́ ìkọlù virginity ẹjá súnmọ́ àwọn dọ́kítọ̀ kábẹ́rì náà gbogbo sísà tá a bá lè kọ́ ni ó gbọ́dọ̀ ó bọ́kùnrin lájọṣepọ̀ rí ó lè lù sí ẹ̀sùn rẹ̀ ní mi yàtọ̀ sí gbẹ̀yàn báyẹ̀ lájọṣepọ̀ ó lè ní ẹnìkan tó wíkẹ̀dì ọ̀hún kùkà àti sísà kẹ́ńtà tó wà kékeré tó kọ́ ọmọ ọmọ ọlọ́mọ nídìí kó sì kó bá a so kí ni táwọn lè bá dé ìsìsì ìwọ brọ́dà tó wá kókó máa bá dìnà ọ̀fẹ́ kí ni bá dìkí ni ìwọ ìwọ kẹ́tọ̀ nǹkan ọ̀fẹ́ bá dìkí bá dìnà ọ̀fẹ́ kọ́ tó ní fúnlọ̀ ọmọ yóò bìnrin tó ti lálàdé ò ní ìtumọ̀ ẹ̀dá kò ti sọlọ́ wa so ìwà ẹ̀ṣẹ̀ wá ni kájípẹ́ yẹn ti àtẹmọ́ṣe ló fi lùdì bá dé ní ti rẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ máa sọ ẹ̀ṣẹ̀ tó ń sẹ́yìn àti àmẹ́bí ìbẹ́ lórí ẹ̀ àwọn tó ti àdìmùgà ìrù tí wọ́n polówó ẹ̀ṣẹ̀ wọn brother wa béèrè pé ẹ̀ títà sẹ́bàdì ní àmì sẹ́bàdì o ọkùnrin mẹ́rin lẹ́ti bá sùn àkóso ah, ti pè o. owó dákúdákú ni ẹ̀ náà so kò ní ìtumọ̀ kankan so àmọ́ tó bá yẹ kó bẹ́ẹ̀ bí àpalára bí àìsàn kankan mára ni sọ fún pé bọ́dà bọ́ọ̀tì rí mi tí mo yá ìdájà yìí ike ń bẹ lẹ́yìn mi o. ẹ tí o bá fẹ́ yóò fẹ́ tó rẹ̀ kò ní ti ọ̀nà ó torí pé ike ò ní ìkẹ́kẹ́ pẹ̀lú márẹ́jì yìí àkọ́mọṣẹ́ tí ó bì àbí brọ́dà kídìnì kan mo ní o pẹ̀lú tọmọ sísá bọ́ọ̀sì rí mi yìí ọ̀tá ń dà nílà mú o ó ti mọ̀ pé òun gba tẹ́ àmọ̀ dáná nù ó jẹ mi gbọdọ̀ létí o àbí mo ní kánsà so gbogbo àwọn yẹn kò sí láì dùn. sọláàtì tẹ̀sí bídíà ni kò sí ní láti di gbogbo àwọn àti ìtọ́wádọ́ra àwọn olùmọ́tò pọ́ńsọ̀ dàmdàmù ọ̀pọ̀ntọ̀ rẹ̀ dáa kò ní ìtumọ̀ kankan tí yóò má ṣe. wọ́n ti sọ in science explain the use of left hand as an impairment ok ẹ kú èkó all the wisdom of the world carry his there to be left handed kò sẹ́tọ́ lọ́wọ́ bá dá ní ọwọ́ sí ọlọ́wọ́ sí irọ́ ní ìgbó ń pa fún yín. nítawọn ìgbó máa sọ ní wípé the left side of the brain control the right hand the left side of the body the right side control the left side àbí àgbà. àtẹ́tìkì sọ fún wa pé gbogbo ọmọ la bí lórí ìlànà ìsìn Islam ìlànà Islam ní ká fọwọ́ kó jẹun ìwọ́ tó bá fi tàn fọwọ́ èsì jẹun èṣù ní ń dọ̀ọ́là mú kí ní physiology physiology for physiotherapy ni èṣù ní ń dọ̀ọ́là mú gbogbo ọmọ láyé orí títìrà lábílé kò sẹ́tọ́ náà bá dídá ní ẹ̀ ọlọ́wọ́ sí lọ́pàá bá wò bí ká múra tọ́wọ́ rẹ bá ti bẹ̀rẹ̀ kú tètè máa kọ́ àwọn títà wa láyé tó ẹ̀rọ fáńtì àtẹ́sẹ̀ rúlà ni wọ́n kó bọ̀ lọ́wọ́ ni ìwọ náà sọ pé bíi physiology ní ìsìn tọmọ rẹ bá sí láàárọ̀ tó fi ọwọ́ sí ná nǹkan sí ọ̀sẹ̀ dájú mi gbà ṣé ọgbà náà tó fi sọ́lọ́jì lò tó bá kàtọ́ náà wà máa wá pé ìgbóná lápé ìdílé fi ṣe psychosis mi ọ̀rẹ́ òbí tó máa ń bú súnà nítorí pé ọmọ rẹ̀ ń ṣe súnà àṣọwọ́ tí òbí yìí sì máa ń fi irun kún irun ọmọ àlùsúnà tí a ti ti sọ fún a sọ fún òbí wípé kò dáa má bínú ló dé nínú yorùbá mi lọ díẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń fi nkún irun ọmọ mi ṣe kí ni alimati ilé àti nígbà ó fi ṣe alimati bẹ́ẹ̀ ókè òbí rẹ̀ mọ́ bùsùnà ókè sẹ́yìn lè gbé ọmọ òun jìnnà sí wọn ókè ìbéèrè ni pé òbí rẹ̀ mọ́ bùsùnà pé ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ràn gbàgbé ti bùsùrù yìí ókè àsòwò ègbúlẹ̀ mọ́ lára ni kò lára àbí òbí rẹ̀ ti ń gbẹ̀rẹ̀ ẹ̀rí ó dàbí eégún ìbú ẹlẹ́à sí problem aborímọ́bù kò sí problem nǹkan àmọ́ fi òbí ṣe náà fi bu ọmọ náà ní ọ̀sán àti bú òbí rẹ̀ padà ọmọ ìdíbẹ̀ àmọ́ tó bá já sí pé àwọn ọmọ rẹ o fẹ́ sẹ́ǹdì wọn lọlé kán lọ bóòbí rẹ̀ ṣe wíkẹ̀ndì àti kán lọ bá dé ọwọ́ ti àwọn ọmọ rẹ lé aburú tẹ̀lé wọn lọ bá ọmọ òbí o. àmọ́ mọ̀ wà ń bẹ́ẹ̀ mọ́ mi kọ́ báyìí ẹ̀hẹ́ àwọn èsì bá wọn ẹ̀ẹ́ ti ìtàwádà bẹ́ẹ̀ ni kò sí kankan àmọ́ mọ́ bá ọmọ rẹ̀ sáfà wọn rẹ̀ wà ń bẹ̀ kọ́ ọmọ mọ́nìkọ̀ wọn kò jù bẹ́ẹ̀ lọ fẹ́ ti ọmọ rẹ̀ ni ó yá ti ìwọ́sì ti mọ̀ pé kámọ́sì kankan fún èrò òwú ni ẹ̀kọ́sì ni rọ́bà ni má fi fún olóbẹ̀tẹ̀rẹ̀ lẹ́nu. náà olùmọ̀ẹ́fẹ́ tí wọ́n ṣe jàwá àtúnú pété bá fi ṣe irun bí òwú adébíkún o àbẹ́ tí ó fi mí lọ́kàn balẹ̀ bí wípé má fi kankan fún rẹ yìí bẹ́ẹ̀ tí ò bá tẹ́ di bẹ́ẹ̀ sílẹ̀ ọ̀rẹ́ yẹn kọ́ ọ̀rẹ́ kọ́ dájú sílẹ̀ kò ju bẹ́ẹ̀ lọ. sòtọ́ bí ìlú bá fi nǹkan fún ọmọ rẹ wà á bẹ̀ kọ́ lọ pé ah, mọ́mí wa àìsí nǹkan fún èèwọ̀ ni ó sì máa tàlẹ́ fún apẹ̀lẹ́pẹ̀lẹ́ tíṣẹ̀rẹ́ àtisọ́ títí táwọn náà ti gbọ́ yìí wallahu ta'ala a'lam wa sallallahu ala nabina muhammadin wa ala alihi wa sahbihi